ẹ ké hallelujah orúkọ mi ni adéwọlé olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyí èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global èyí tí ó fìdí kalẹ̀ sílùú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní nàìjíríà mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wá sí àkókò ọ̀rọ̀ èyí ní wákàtí yìí bẹ́ẹ̀ ni mo sì fẹ́ gbé olúwa ga fún ìkọ̀ọ̀kan nínú gbogbo etí àti gbogbo ọkàn tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi um, kí a tó máa lọ ṣiṣẹ́ ìránṣẹ́ òní màá fẹ́ rọ̀ wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹrí wa bá fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àjíǹde àti ìyà wa gbé yín ga a ṣe yín lọ́ba torí pé ẹ̀yin nìkan ṣoṣo ni ọlọ́run wa bíbélì wípé ọlọ́run tí kò dá ayé ló máa ṣègbé lójú ayé ẹ̀yin sì ni ọlọ́run tòótọ́ tó dá ayé àti ọ̀run ǹjẹ́ ní wákàtí yìí ọlọ́run akéèpè yín o afẹ́kẹ́ wa bá wa pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́run ọ̀rọ̀ tẹ́ sì gbé ayé kalẹ̀ nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá gbogbo ọkàn tí ó máa gbọ́ tí ó sì máa sọ ọ̀rọ̀ wípé ní ìparí iṣẹ́ ìránṣẹ́ yìí ọ̀rọ̀ yìí pé kí orúkọ yín nínú ayé wa kó di alábùkún fún nípasẹ̀ bùkún tí ẹ ó tù sínú ayé wa àwa dúpẹ́ torí pé eléyẹ̀ ti ṣe ní orúkọ Jésù Kristi ní agbàdúrà àmín. Ah, ẹ ké hallelujah <laughs> ẹ ṣeun a gbé ọlọ́run ga fún tí ọlọ́run ń ṣe ní dédé àkókò yìí lónìí yìí a máa kíyèsí àkòrí mìíràn a máa kíyèsí àkòrí mìíràn èyí tí ó ń sọ nípa ìwàláàyè ọlọ́run èyí tó ń sọ nípa ìwàláàyè ọlọ́run lónìí yìí a máa ṣàkíyèsí kókó òun ni ó fi ìdí rẹ̀ kalẹ̀ òun ló jẹ́ ìfìdímúlẹ̀ àwọn ìlérí olúwa òun ló ń jẹ́ ìfìdímúlẹ̀ ìyẹn ni guarantee of the promises of the lord ìyẹn ló ń fìdí àwọn ìwàláàyè ọlọ́run ìwàláàyè olúwa òun ló ń fi ìdí àwọn ìlérí rẹ̀ òun ló ń fi ìdí rẹ̀ ló fi ń múlẹ̀ ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ọlọ́run látinú ìwé éfésù ìwé epistele ti paul um eh, sí àwọn ará éfésù orí kìíní orí kìíní màá fẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹrìnlá ìwé ìwé ìwé epistele ti paul sí àwọn ará éfésù bíbélì wípé nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ̀yin ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ nì ìhìnrere ìgbàlà nínú ẹni nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú a fi ẹ̀mí mímọ́ ìlérí ìlérí ni ṣe ìdìdì yín èyí tí í ṣe ẹ̀rí ìní wa fún ìràpadà ohun ìní ọlọ́run sí ògo ìyìn rẹ̀ ẹ̀kẹ́ hallelujah ẹ̀rí Paul apostoli òun ló kọ ìwé yìí ló kọ epistele yìí sí àwọn ìjọ éfésù sí àwọn ìjọ tó wà ní agbègbè àti ìlú éfésù níbí ló ti wá ń gbìyànjú láti ṣe àlàyé iṣẹ́ ẹni tí jésù kristi ṣe àti iṣẹ́ ìgbàlà èyí tí tí ó ṣe lẹ́yìn ìgbàlà ẹ̀rí tí ìrere tí a wàásù fún wa tí a bá ní tán Paul ń jẹ́ kó yọ wípé a fi ẹ̀mí mímọ́ fi ṣe ẹ̀mí mímọ́ Ọlọ́run a fi ṣe èdìdí ìlérí yẹn ẹ̀mí mímọ́ Ọlọ́run yẹn nínú wa ó jẹ́ ìmúṣẹ ó sì jẹ́ ìlérí èdìdí tí Ọlọ́run tí ó fi dì wá gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ wípé nítòótọ́ ọmọ rẹ̀ ni à ń ṣe tá a bá wo ẹsẹ̀ kẹrìnlá yẹn ó wá ní èyí tí ṣe èyí èyí tí ṣe ẹ̀rí ìní wa kí ni ìní wa yẹn òní òní Jésù Kristi kí ni ẹ̀rí kí ni ohun ìní wa tí ẹ̀rí ìní wa yẹn òun wípé a ti di ẹni ìgbàlà kí ni ẹ̀rí ẹ̀rí yẹn òun ni wípé a ti wà nínú ẹbí Ọlọ́run a ti wà nínú ìyè àìnípẹ̀kun Bíbélì wípé ó ní ìwàláàyè Ọlọ́run nínú ọkàn wa yẹn òun ló ń fi nípasẹ̀ mímọ́ tá ń sọ nípasẹ̀ Olúwa torí pé olúwa náà ni ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ náà ni ni olúwa ni ọlọ́run ọlọ́run ni jésù kristi ọlọ́run náà ni olúwa jésù ni olúwa olúwa tàbí ọlọ́run òun náà ni ẹ̀mí mímọ́ ìyẹn a máa rí àṣírí yẹn nínú nǹkan tí ẹnu ẹ̀kọ́ tí a ń pè ní ẹ̀kọ́ mẹ́ta lọ́kan ẹ rí i pé jésù kristi ọ̀nà ìwé johannu orí kẹwàá ìwé johannu orí kẹwàá ẹsẹ̀ ọgbọ̀n ó ní èmi àti bàbá mi ó ní ọ̀kan náà ni wá àti wípé nínú ìwé johannu bákan náà nígbà tí ó ń gbàdúrà ní àti orí ìkẹrìnlá ìwé johannu sí orí ìkẹ kẹtàdínlógún a lè máa rí níbẹ̀ yẹn pàápàá ní orí kẹtàdínlógún yẹn ó jẹ́ kó yé wa wípé jésù pé ẹ̀mí mọ́ pé ó máa ti ọ̀dọ́ òun máa òun tóun bá lọ òun á ní kí bàbá kó rán ẹ̀mí mọ́ wá ẹ̀mí mọ́ yìí sì jẹ́ gbogbo tí jésù kristi ṣe pátápátá náà ni ẹ̀mí mọ́ náà ló sì ń ṣe òun náà ni ọlọ́run sì ń ṣe a rí àwọn àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ àti àwọn ẹ̀rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí mọ́ mo ń gbogbo ọlọ́run náà sì mo ń gbogbo jésù kristi náà mo ń gbogbo ohun tí mo ń sọ ni wípé ẹ̀mí mọ́ jẹ́ ó jẹ́ olúwa nínú ọkàn gbogbo èyí nínú ọkàn gbogbo ọmọ onígbàgbọ́ tó gba ẹni tó ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn nínú ọkàn irú èèyàn bẹ́ẹ̀ ìwàláàyè ọlọ́run ìwàláàyè olúwa ìwàláàyè jésù kristi ó jẹ́ ẹni tó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ìlérí tí Jésù Kristi tí ó ṣe fún wa wípé bẹ́ẹ̀ ni wípé yóò ti yóò tẹ̀ wá lọ́wọ́ ẹ̀rí àkọ́kọ́ tí a lè rí òun ni wípé gẹ́gẹ́ mo ṣe ṣáájú lẹ́ẹ̀kan ó ní èyí tí ń ṣe ẹ̀rí ìní wa ẹ̀mí mímọ́ yẹn òun ni ẹ̀rí ìní wa ẹni tó ń gbénu wa yẹn bíbélì wípé ó ní tí n bá lọ ó ní ẹ̀mí mímọ́ ṣe kí ni a ó máa wà pẹ̀lú yín ó lọ́ọ́ máa fi àṣírí gbogbo tó ń bọ̀ ó lọ́ọ́ máa fi hàn yín ẹ ẹ ẹ̀mí mímọ́ yẹn ó ló máa wà pẹ̀lú wa ó máa wà pẹ̀lú wa a máa bá wa gbé títí ayé nígbà gbogbo ẹ rí òun náà ló wá ń sọ ẹnikẹ́ni tó bá ní ẹ̀mí mọ́ nínú ọkàn rẹ̀ tó ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ̀ ó ó fìdí ẹ̀ á máa fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé gbogbo àwọn ìlérí yòókù gbogbo ìlérí yòókù tí ọlọ́run tí ọlọ́run ní fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run ó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ìlérí yẹn pátá ló máa ṣe kíni o ló máa wá sí ìmúṣẹ nítorí ìdí èyí ìwọ tí ò gbọ́ ọ̀rọ̀ mi yìí ẹ̀ẹ́rí wípé nígbà tó ti ní ẹ̀mí mọ́ ní ọkàn rẹ̀ èmi náà tí mo ní ẹ̀mọ́ ní ọkàn mi tí ìwà láàyè ọlọ́run sì wà nínú mi tó sì wà ní gbogbo àyíká mi ẹ rí báwo ló ṣe máa ń rí fún mi ẹ rí pé màá ní ìgboyà bákan náà ni ìwọ náà yóò ní ìgboyà wàá lè mọ̀ wípé ohun gbogbo nínú Kristi Jésù ó ti di ṣíṣe wípé nínú Kristi Jésù gbogbo májẹ̀mú àti ìlérí tí wọ́n ti wọ́n ti sọnú ọ̀rọ̀ wọn ẹ rí májẹ̀mú ìtọ́ni májẹ̀mú ìṣẹ́gun májẹ̀mú ìwàláàyè wọn májẹ̀mú ọgbọ́n lórí gbogbo ibi tó yẹ ká rìn ó lèmi yóò fi ó lèmi yóò fi ọ̀nà tí ìwọ yóò tàn hàn èmi yóò èmi yóò fi ọ̀nà èmi yóò fi ọ̀nà hàn èmi ojú àánú mi yóò sì máa ṣe kíni yóò sì máa bá ọ lọ àwọn ìlérí ọlọ́run òun làwọn eléyìí fún gbogbo àwọn tó bá ti fàyè wọn fún Jésù Kristi ohun tó yẹ ká sọ ní àkókò rẹ̀ gẹ́gẹ́ bá kọ́ nínú ìwé òwe ó ní bí èso wúrà ṣe wà bó ṣe jẹ́ nínú agbọ̀n fàdákà ó ní bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ẹni tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ ní àkókò rẹ̀ ẹ rí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tá a sọ lákòókò yẹn ó jẹ́ iṣẹ́ ẹ̀mí mímọ́ ó nígbà tẹ́ bá dó níwájú àwọn ìgbìmọ̀ ní wákàtí yẹn ó ní bàbá mi tó ń bẹ lọ́run ó ló máa fi sí yín lẹ́nu á kọ́ yín ní ohun tẹ́ ó sọ ẹ ohun tí mò ń gbìyànjú àti sọ ni wípé gbogbo àwọn ìlérí yòókù tí ọlọ́run ti ṣe fún wa ìlérí pé jésù kristi ń padà bọ̀ lẹ́ẹ̀kejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí pátá ló máa ṣe kíni o ló máa wá sí ìmúṣẹ bíbélì wípé ó jẹ́ kí gbogbo èèyàn kó jẹ́ onírọ́ ọlọ́run nìkan kó sì jẹ́ olóòótọ́ ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kó o mọ̀ wípé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gbogbo ọmọ ọlọ́run tá a lè máa rí ó ní èdìdì tí a fi dì wá ohun táwọn sì ń pè ní èdìdì yẹn òun ni ló jẹ́ bí àmì wípé ẹrù yìí o wípé nǹkan yìí o àbí ènìyàn yìí o wípé èmi ni mo ní ó jẹ́ àmì àbí ìsàmì wípé a jẹ́ ti ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ni ó máa lẹ̀rù ń bà wípé bóyá hmm, òun máa sọ̀gbà làwọn nù òun máa sọ̀gbà làwọn nù òun á sọ̀gbà làwọn nù ó ò nílò àti bẹ̀rù pé bóyá o máa sọ̀gbà láyé nù torí pé ẹni tó ṣiṣẹ́ yẹn ẹni tó gbà ọ́ là yẹn ó ti fi àmì ó ti fi èdìdì ó ti fi dì ọ́ ó ti sàmì sí ọ lára wípé ti òun ló jẹ́ pé ti òun ni mo jẹ́ ẹni tó sì ní wá yẹn ó ti san ẹ̀jẹ̀ ó ti fi ẹ̀jẹ̀ fi ẹ̀jẹ̀ fi sanwó ìdíyelé fún ọlọ́run ó ti fi ẹ̀jẹ̀ fi wẹ̀ ó ti fi ẹ̀jẹ̀ fi rà wá á ti rà wá padà torí ìdí èyí pé bóyá àti wọ ọlọ́run àti taba nígbà tí a bá kú bóyá nígbà tá báyà ìyà ní pẹ̀kun àbí ìyà ayérayé gbogbo àwọn ìlérí wọ̀nyí a ti mú gbogbo ẹ̀ṣẹ̀ nu Kristi Jésù ẹ̀rù kankan ò gbọ́dọ̀ bà wá ó ní kí ló ń ba ọ́ lẹ́rù kó wí ẹ̀rù kò sínú ọkàn mi torí Jèhófà ń bẹ láàyè ẹ̀rù kò sínú ọkàn mi ikú ló ń ba ọ́ lẹ́rù mo wí ẹ̀rù kò sínú ọkàn mi torí Jèhófà ń bẹ láàyè ẹ̀rù kò sínú ọkàn mi torí pé ẹ̀rù ò sínú ọkàn wa torí n tó mú kẹrù má sí inú ọkàn wa òun ni Jehovah tó ń bẹ láàyè tó ń bẹnu tó ń bẹnu ọmọ Ọlọ́run tó ń bẹnu èmi tó ń sọ̀rọ̀ yìí òun ni ò jẹ́ kí ẹ̀rù ọjọ́ ọ̀la kó bà mí ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ̀rù ọjọ́ ọ̀la kí ló ń bà wọ́n lẹ́rù bó ṣe gbà yí ìwọ tó ń gbọ́ mi ẹni tó ṣèlérí ẹni tó ẹni tó ẹni tó lè mú lérí ṣẹ ẹni tó ní agbára àti mú lérí ṣẹ òun ló ṣèlérí òun ló sì fi èdìdí yẹn fi dì wá òun ló fi rà wá òun ló fi ni wá torí ìdí èyí mo fẹ́ rọ̀ ọ́ lónìí wípé o ò nílò àti bẹ̀rù ohunkóhun o ò nílò àti bẹ̀rù ohunkóhun ẹ̀rù ọjọ́ ọ̀la ò gbọ́dọ̀ bà ọ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ìwọ tí ò bá tí ì jẹ́ ọmọ ọlọ́run lẹ̀rù kú lè máa bà ìwọ tí ò bá tí ì jẹ́ ọmọ ọlọ́run ẹ̀rù ọjọ́ ọ̀la lè máa bà ọ́ tí ẹ̀rù wa bá ń bà ọ́ mo fẹ́ kó o mọ̀ wípé ó ní nígbà tí ẹ̀rù bá ń bà mí nínú ìwé oníwà nínú ìwé nínú ìwé nínú ìwé orin dáfídì ó nígbà tí ẹ̀rù bá ń bà mí ó lè mi yóò gbẹ́kẹ̀lé mo wá ń rọ̀ ọ́ lónìí mò ń fi jésù kristi mo fi ń rọ̀ ọ́ lónìí wípé gbẹ́kẹ̀lé jésù má tí ẹ̀rù bá fẹ́ bọ́nú ẹ̀rù ikú tó bá fẹ́ bọ́nú ẹ̀rù àìsàn tó bá fẹ́ bọ́ nínú ẹ̀rù ọjọ́ ọ̀la tí a ò mọ̀ tó bá fẹ́ bọ́nú ẹ̀rù láti gbégbé ayé àlàáfíà àti ìgbé ayé aṣẹ́gun mo fẹ́ kó fi ayé ẹ̀ fún Jésù Kristi kó o sì sinmi lé gbogbo májẹ̀mú àti ìlérí rẹ̀ torí pé olódodo ni ẹni tó ṣe ìlérí ó sì yá lágbára láti lè mú ìlérí rẹ̀ ṣẹ òun náà ni ohun tó wà ní òun ló jẹ́ ìbẹ̀rẹ̀ òun náà sì ni òpin òun ni ohun gbogbo nínú ohun gbogbo ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni nínú ẹ̀ ni bẹ́ẹ̀ ni àti ìyè wà òun náà ló ní àṣẹ lórí ohun gbogbo òun ló lè fúnni ní ìyè tí ẹnikẹ́ni kò lè gbà á òun ló lè tilẹ̀kùn tẹ́nìkankan ò lè ṣí òun ló lè ṣílẹ̀kùn tẹ́nìkankan ò lè tì jésù náà ni mo fi ń rọ ni mo fi ń lọ lónìí jésù náà ni mo ń mú tọ̀ wá ní wákàtí yìí mo fẹ́ kó gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ torí pé òun nìkan ló lè fún ọ ní ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la rẹ ní ìsinmi ó sì ní ìyè ọjọ́ ọ̀la rẹ ó ní ó ní ìdájú àti ààbò nínú Kristi Jésù nìkan ni kì í ṣe nínú ẹran ara kì í ṣe nínú iṣẹ́ ire tí à ń ṣe àbí lílọ sí ilé Ọlọ́run láì mọ Jésù Kristi láti láì gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ tí ìwọ tí ò ń gbọ́ mi bá fẹ́ fàyè fún Jésù Kristi o lè sọ tẹ̀lé mi lónìí wípé Jésù Kristi pé lónìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ Jésù Kristi máa bọ̀ ní ọkàn àyà mi kó o sì di olúwa àti olùgbàlà mi mo mọ̀ bẹ́ẹ̀ wípé ẹ kú fún mi lórí igi àgbélébó àti ní ọjọ́ kẹta a jí dìde kúrò nínú ipò òkú ẹ sì sọ bẹ́ẹ̀ wípé tí n bá lè fi ọkàn mi gbàgbọ́ tí mo sì jẹ́wọ́ wípé a ó gbà mí là torí pé ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo ẹnu la sì fi ń jẹ́wọ́ sí ìgbàlà mo dúpẹ́ torí pé ti kọ orúkọ mi sínú ìwé ìyè mo dúpẹ́ torí pé ti kọ orúkọ mi torí pé mo ti di ọmọ ọlọ́run ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi olúwa wa àmín tí ìwọ tí ò ń gbọ́ mi tó bá sọ eléyìí tó gbàgbọ́ nínú ọkàn rẹ tó sì sọ eléyìí pẹ̀lú ìgbàgbọ́ mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run ibikíbi tí wọ́n bá ti ń wàásù ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti máa ń ka tí wọ́n ti máa ń jíròrò nínú ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọlọ́run lọ darapọ̀ pẹ̀lú wọn bẹ́ẹ̀ fara fi hàn olùṣàgùntàn tó wà níbẹ̀ pé lónìí yìí ní ọjọ́ keje ní ọjọ́ keje oṣù oṣù karùn-ún pé lónìí o fàyè fún Jésù Kristi a máa olùṣọ́àgùntàn yẹn a máa kọ́ ẹ lẹ́kọ̀ọ́ láti lè mọ bó ṣe máa dàgbà sí nínú Kristi Jésù ìwọ tó bá fẹ́ pè mí bóyá òun fẹ́ ìmọ̀ràn ni àbí ẹ̀bẹ̀ àdúrà àbí àbí fẹ́ mọ̀ sí o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù a ó tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.